أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك بأفن والله وبا وبا تيوسو أمي di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nu tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run bá kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ lórí hadithi ninety two hadithi abi qilaba an abi abdullahi ibn zaydin aljarmi albasari qala. جاءنا مالك بن حويرث في مسجدنا هذا فقال إني لأصلي بكم وما أريد الصلاة أصلي كيف رأيت النبي صلى الله عليه وسلم يصلي فقلت لأبي كلابة كيف كان يصلي قال مثل صلاة شيخنا هذا قال وكان شيخا يجلس إذا رفع رأسه من السجود قبل أن ينهض في الركعة الأولى حديثي أقبلت يدا أبي قلاب عبد الله ابن زيد الجرمي البصري قال وصيبه جاءنا مالك ابن هويرث في مسجدنا هذا مالك أما هويرث ó wá bá wa nínú mọ́sálásí wa yìí níbi tó ti ń sọ̀rọ̀ ó ní nínú mọ́sálásí tá a wà yìí ó ní Malik ibn Huwayrith lọ́wọ́ bá wa nú ẹ̀ faqala ó wá sọ fún wa pé inni la usalli bikum ẹ dìde kí n kírun fún yín èyí ni pé kí n síwájú yín kírun kẹ́ ẹ tò lẹ́yìn mi wa ma uridu salah bẹ́ẹ̀ kì í ṣe pé irun gan mo fẹ́ kí torí pé àsìkò irun ò tó dépò páàkì irun ṣùgbọ́n usalli bikum kayfa ra'aytu nabiyya sallallahu alayhi wa sallam yusalli mo fẹ́ kírun fún yín gẹ́gẹ́ bí mo ti rí tí ànábi sallallahu alayhi wa sallam kírun èyí ni pé kì í ṣe àsìkò oorun ó fẹ́ fi kọ́ wọn bó ṣe rí pé ànábi sallallahu alayhi máa ń ṣe ń kírun bẹ́ẹ̀ ló fẹ́ kírun fún wọn káwọn náà lè kún ó lè kọ́ فقلت لأبي قلابة أن مبابر لدى أبو قلابة كيف كان يصلي بوني النبي صلى الله عليه وسلم من سنكر أني مثل صلاة شيخنا هذا gẹ́gẹ́ bí àáfàá yìí ṣe kírun fún wa yìí ni pé Malik ibn Huwayrith tó ń jẹ́ sàbí anabi sallallahu alayhi wa sallam ó ní bó ti kírun fún wa yẹn bẹ́ẹ̀ gangan ni anabi sallallahu alayhi wa sallam máa قال وكان شيخا يجلس إذا رفع رأسه من السجود nínú àwọn nǹkan tí mo rí kọ́ ọ ni pé ó ní nǹkan kan tó máa ń ṣe tí ò sí nínú táwa máa ń ṣe ó ní pé kana yajlis ó máa ń jókòó idha rafa'a ra'sahu mina sujud tí ó bá dìde láti sujud nígbà ó bá ṣe sujud alákọ̀ọ́kọ́ tó ṣe sujud yẹlẹ́ẹ̀kejì nígbà tí ó bá dìde lọ sí rákà mi yóò kọ́kọ́ jókòó ìjókòó díẹ̀ kọ́bla aniyan habọ̀ síwájú kí ó tó dìde lọ sí níbi láti raka alákọ̀ọ́kọ́ mo rò pé ìjókòó yé wa nígbà tí ó bá kírun rákà alákọ̀ọ́kọ́ nígbà lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì láti sùjúd yóò kọ́kọ́ wá jókòó náà síwájú kó tó dìde lọ sí raka ẹlẹ́ẹ̀kejì àwọn masáyìl tó wà nínú hadithi àkọ́kọ́ masilasi tó ń sọ̀rọ̀ ń parẹ́ ó ní masilasi Basra nígbà náà bákan náà Malik ibn Huwayrith ó jẹ́ ọ̀kan nínú àwọn àìmọ̀ tí wọ́n ń kírun fáwọn èèyàn ní àsìkò ànábi sallallahu alayhi wa sallam ó sì wà nú àwọn tí wọ́n wà ń jòkó nígbà tí ànábi sallallahu alayhi wa sallam síwájú òun tó fi ń kọ́ wọn ló níhun tí ó gorí mímbàrí tí ó kírun tí ó sọ̀kalẹ̀ nígbà tó bá fẹ́ ṣe sujud òun náà wà nú àwọn sàábí tó wà lẹ́yìn ànábi sallallahu alayhi wa sallam jọ́nà tí ànábi sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ti rí mi tẹ́mi náà ń kírun imam bukhari ó gba àdìsí wa láti ọ̀dọ̀ abi kilaba ó ní haddathana malikun atayna ila nabi sallallahu alayhi wa sallam wa nahnu shababatun mutaqariba ó ní malik ibn wairith ó sọ fún wa pé àwa ọ̀dọ́ tí a jọ jẹ́ bí ìwọ̀ kan náà a wá láti ìlú wa wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam fàákọ́mnà ìdáwó ìṣirínà yawman àjòkó lọ́dọ̀ anabi sàlám fún ogún ọjọ́ twenty days la fi jókòó lọ́dọ̀ ẹ̀ tá a fi ń kọ́ ẹ̀sìn yawman wa laylatan ààyè pẹ̀lú ẹ̀ láàárọ̀ ni àbọ̀sán ọ̀sán ni àbálẹ́ gbogbo ògbà a wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wa kana rasulillah sallallahu alayhi wa sallam rahiman rafiqa anabi sàlá sàlám jẹ́ èèyàn tó ń dáanu tó jẹ́ pé alájọrin tó dáa ni ó sì máa ń ṣe ìdẹ̀kùn fún gbogbo àwọn tó máa ń jọ wà. falamma dhanna anna qad ishtahayna ahlana nígbà tí anabi ló torí pé ó rí àmì pé àti pẹ́ tá ti fi lélẹ̀ a sì ti miss àwọn àwọn fámìlì wa èyí ni pé àti ń ronú pé báwo ni àwọn fámìlì wa ṣe wà ń sìn. aw qad ishtaqana sa'alana amman tarakna ba'dana fa akhbarnahu ló bá kó wa jọ ló wá bi wá léèrè pé ẹ̀yin ọ̀dọ́mọkùnrin tẹ́ ti wá láti bí ọjọ́ ogún ọjọ́ lónìí ta lẹ fi sí ilé nígbà tẹ́ ń bọ̀ wá ó ní ni a bá fún un ní ìròyìn. ló wá sọ fún wa irji'u ila ahlikum ẹ padà lọ sí ọ̀dọ̀ àwọn yín lé fàákìmù fíhìm ẹ jókòó nínú wọn ẹ jókòó tì wọn wàhálìmùhùm wàmùrùhùm ẹ kọ́ wọn irú ntẹ mi ọwọ́ ntẹ ẹ yìí náà ẹ lọ kọ́ wọn kamara usalli ẹ kírun fún wọn gẹ́gẹ́ bí ẹ ti rí tèmi náà ń فإذا حضرت الصلاة تسكو نباتو فليؤذن لكم أحدكم ẹyin ẹnìkan nù yín kó ṣe mu'adhin ẹni pé kó pèrún wàlìyà umukum akbarukum ẹyin ọ̀kan tó bá dàgbà jù nù yín kọjá pò ní ó kírun fún yín ẹni pé yóò ṣe limam eléyìí fi hàn pé tí a bá rí àwọn tán jọ wà ní ìwọ̀ kan náà tó sì jẹ́ pé ntánmà nípa ẹ̀sìn bákan náà ni ẹnìkan ò ju ẹnìkan lọ ẹntọ́tọ́ kó jẹ́ imam ó làgbàlagbà nù wọn ẹni tó bá dàgbà jù nù wọn ó imam tọ́ sí so ohun tí a mú hadisi wá fún ni pé káfíńmọ́ pé Malik ibn, ibn Huwairith ó wà ní ó wà nú àwọn ọ̀dọ́mọkùnrin tí wọ́n wá sọ́dọ̀ anabi sàlá sàlám láti ìlú wọn tí wọ́n lò twenty days pẹ̀lú anabi sàlá sàlám so bó ṣe rí i pé anabi sàlá sàlám máa ń ṣe ń kírun bẹ́ẹ̀ ló kírun fún àwọn tọ́lọ bá ń lu ẹ̀ tó fi kọ́ wọn ní irun nínú àwọn tí wọ́n rí nínú irun rẹ̀ ni pé tí ó bá jókòó àbí tí ó bá dìde láti rùkú lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì yóò kọ́kọ́ jókòó díẹ̀ náà síwájú kó tó dínàrú lọ síraka so ọ̀rọ̀ rẹ̀ tó ní wakana sheikhan yajlisu idha rafa'a ra'sahu mina sujud àfa wa ti ń kírun fún wa ó máa ń jókòó nígbà tí ó bá dìde láti sujud an yanhada fi raka'ati ula síwájú kó tó dìde lọ sí raka ẹlẹ́ẹ̀kejì láti raka alákọ̀ọ́kọ́ ìjókòó yìí wọ́n ń pè ní jilsatul istirah ìjókòó ìsinmi wọ́n ní aljilsatu khafifa ìjókòó díẹ̀ ah, sífà ìjókòó náà ó ní gẹ́gẹ́ bí ìjókòó láàrin sùjúùdù méjì nígbà tí yẹn bá lọ sùjúùdù tó padà wá jókòó síwájú kó tó lọ sùjúùdù míì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sùjúùdù àmì ìjókòó èyí tí yẹn ó jò láti lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n ìjókòó yìí kò ní tẹ̀síbí ìkankan tí ó ṣe nú ẹ̀ kò sí tẹ̀síbíhì kankan téèyàn ó sùn náà ìjókòó lásán ni síwájú kéèyàn tó nàró lọ sí sojúd kí wá ní ìdájọ́ ìjókòó yìí ìjókòó yìí àwọn àfa wọ́n ṣe ìyapa ẹnu lórí kíni ìdájọ́ rẹ̀ ṣé sunnani ni àbí àà súnà ni tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti parẹ́ anabi sàlám ṣe ní àkọ́kọ́ kò ṣe mọ́ àbí anabi sàlá sàlám tiẹ̀ ṣe torí ìdí kan ni ìdí nu tó fi jókòó náà kì í ṣe pé ó máa ń jókòó tẹ́lẹ̀ eléyìí ni ìyapẹnu tí àwọn afa ṣe lórí ẹ̀ àkọ́kọ́ nu wọn imaamu shafi'i òun lọ pé anahu yasunnu baada sajadati thaniya jilsatul istirahati ipe sunnani tí a bá kírun raka alákọ̀ọ́kọ́ síwájú ká tó nàró lọ sí raka ẹlẹ́ẹ̀kejì ká jókòó ná ìjókòó yun sunna ni torí hadith tí a kà yìí bákan náà mi na tún wá láti àbí àbí Humaid As-Sa'idi tó ná sálàyé irú ìjókòó báyìí ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n ń pè jumhur ní àwọn àfa onífíkìú láti inú hanafiya malikiya àti hanabila àwọn ní ìjókòó yìí mọ̀kúrú ni fún ẹni tí ò bá ní àwíjàre kan ẹni pé tí ò sí ìdí kan tí ó fi jó bóyá torí pé ó ti dàgbà àbí ó ti rẹ̀ kò lágbára bá ń torí àìsàn. kí ni ẹ̀rí yín tẹ́ fi pé makuru ni wọ́n ní torí pé anabi sàlám nígbà tó jókòó yìí ó jókòó nígbà náà ó ti dàgbà ìdínú tó fi jó àwọn míì nínú àwọn àfáà tó pé láti fi jiyàn pé ìjókòó yìí ṣe súnà wọ́n ní malik ibn uwairith tó gba àdìsí wa ogúnjọ́ péré lóró pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam so báwo ni mímọ ìrun rẹ̀ yóò ṣe tó àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam lo about twenty three years pẹ̀lú ẹ̀ tí qur'ani sọ̀kalẹ̀ torí ìdí èyí àwọn tí wọ́n gba ìròyìn ìrun anabi sallallahu alayhi wa sallam wá ẹnì kọ̀ọ̀kan wọn kò sẹ́ni tó dárúkọ jókòó yìí àwọn àfáà bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n tí èèyàn bá fún yẹn ní ìròyìn nǹkan ẹni tí ò tí ò sọ nǹkan kan ní ìròyìn náà kìí sẹ̀rí ni fún ẹni tó sọ èyí ni pé ẹni ó sọyún àlékún ni kìí ṣe pé ó jiyàn tiwọn àìsọ tiwọn kò mí ni pé léyìí kò kò kò wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ àwọn ìròyìn tó wá lórí irun gẹ́gẹ́ bí ẹni tí tó wọ mọ́ṣáláṣí tó kírun tí ọ̀dà tánàbí kọ nírun ọ̀pọ̀ àwọn tí anabi sàlá sàlám dá ọkọ níbi ìròyìn náà ó ní àwọn tó jẹ́ bí ọ̀ràn yàrún ọ̀pọ̀ àwọn nǹkan anabi sàlá sàlám dárúkọ rẹ̀ so ṣé àwa ni gbogbo tí anabi sàlá sàlám tí ó dárúkọ nù rùn yìí kò sí nù súnà tó ṣe pé anabi sàlá sàlám ń ṣe é so eléyìí eléyìí fi hàn pé ẹni ó fún yẹn ní ròyìn lálàkọ̀kọ́ tí ọ̀dá tí ọ̀ràn ti dá kọ̀ nǹkan so ẹlòmíì tó wá fún yẹn ní ròyìn tó dá kọ gbogbo ní táwọn eléyìí ń dá kọ tó tún wá sọ nǹkan míì tó lé eléyìí ziyada ni àlékún ni àlésọnù torí pé ká mú kún ló dáa ju ká sọnù lọ. So, so àwọn afáwo ní hadith wọ́n pè ní ziyadatu thiqa tó bá ti di pé ẹni mú ìròyìn náà wá ẹni tá a gbàgbọ́ ni so a gba àlékún ẹ̀ torí pé gbígba àlékún rẹ̀ kò dá àwọn tí wọn ò dá kọnù gbogbo ẹ̀ náà ni ara ń fà ní mú. so as-sahih gẹ́gẹ́ bí àwọn afa ti sọ wípé. So, ohun tí ó pójú owó nípa ọ̀rọ̀ yìí ni pé sunna ni sunna ni ṣùgbọ́n sunna yẹn kì í ṣe ọ̀ranyàn ani sunna ni ẹni ó bá ṣe yóò ní ládàá rẹ̀ ẹni tí ò ṣe kò sí àbáwí nínú lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn afa ti ṣe kíni jẹ́ sunna bákan náà ìbéèrè mi ni pé ṣé raka alákọ̀ọ́kọ́ tá a bá ń dìde lọ sí raka ẹ̀kejì nìkan láṣẹ ni báńkọ́ raka alákọ̀ọ́kọ́ tá a bá dìde lọ sẹ́lẹ̀ ẹ̀kejì níbi irun tá à ń kí raka méjì bákan náà tá à ń kí ní raka mẹ́rin raka ẹlẹ́ẹ̀kẹta tá a bá ń dìde lọ sí raka ẹlẹ́ẹ̀kẹrin so àyè méjèèjì yìí láò ti ṣe ìjókòó jalsatul istirah àwọn àfáà mi wọ́n jiyàn pé tí ìmáàmù bá ń ṣe lèyàn tó lè ṣe tí ìmáàmù ò bá ṣe èèyàn ò lè ṣe torí pé anabi sàlọ́sàlà ní innama ju'ila al-imam liyutamma bih a fi ìmáàmù kalẹ̀ torí kalẹ̀ kọ́sẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn àfáà gẹ́gẹ́ bíi afa Sheikhul Albani àti àwọn míì nínú àwọn afa wọn ni a eléyìí súnà àrùn ni kì í ṣe kò ní àwíjàre fẹ́ni tí ó bá ṣe ẹni ó bá ṣe ó ní ládàá rẹ̀ ẹni tí ó bá sì ṣe kò ní ládẹ̀ ìmáàmù ṣe kò ṣe kò ní ní bí ẹni tí ó wà lẹ́yìn rẹ̀ ọmọ ṣe ṣùgbọ́n tí ó yẹ kí a kásàkíyèsí ni pé kéèyàn kó má jó ìjókòó yẹn débi pé imam tí ó ṣe jalsatul istira yóò ti wọnú rúkúnù míì tí ó pẹ́ nu rúkúnù yẹn kó tó di pé èèyàn bá èèyàn ní tí èèyàn yóò gbìyànjú láti sọ. tọ mas'ala tó tún rọgba tó tún ní nǹkan ṣe má jalsatul istira ó ní pé nígbà tí ó dìde bó ni ó ti dìde a mọ̀ pé ẹni tí ó dìde wá láti ruku láti sujud bóun ni ó ti kí ni ó fi dìde yóò dìde pẹ̀lú ọwọ́ ẹ̀ ni pé ọwọ́ rẹ̀ ni yóò jẹ́ bí agbára fún láti dìde ẹni ó wá jò ẹni ó wá ṣe ìjókòó yìí bóun lòun ó ti dìde ní tiẹ̀. ṣé òun náà yóò dìde pẹ̀lú ọwọ́ méjèèjì ni àbí yóò dìde pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ torí pé wọ́n ní ìjókòó náà ìjókòó gẹ́gẹ́ bí ìjókòó àárín sàjàdàtẹ́yìn ni sùjúùdù méjì a sì mọ̀ mọ́ pé ìjókòó yẹn èyí tó wá nu súnà ni pé èèyàn na ẹsẹ̀ rẹ̀ sókè báyìí ọmọ ká ẹsẹ̀ rẹ̀ ọmọ wo alqibla yóò wá jókòó lórí gìgísẹ̀ náà. so tí ọba wa jókòó ṣe yọ kàn dàró pẹ̀lú láti pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ ní àbí yóò tún dáwọ́ délẹ̀ dìde eléyìí ni ohun tí àwọn afa tún ṣe ìbéèrè lórí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àdìsí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ ibn umar ó ní anabi sàlẹm idha qama mina rak'atayni i'tamada ala al-ardi biyadayhi anabi sàlẹm tí ó dìde láti lọ sí raka ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ọwọ́ ẹ̀ ló fi máa ń dìde kì í ṣe pẹ̀lú ẹsẹ̀ so wọ́n ní ilẹ̀ nìkan bá bí Ibn Umar ṣé kìí ṣe pé ànábì ṣe torí pé ó ti dàgbà ó ní àà bánábì ti máa kírun rẹ̀ nu tí ó bá dìde láti raka àkọ́kọ́ lọ sẹ́lẹ̀ kejì ọwọ́ ẹ̀ ní fi máa ń dìde bẹ̀t ẹni tó bá dìde pẹ̀lú ẹsẹ̀ tó kọ́kọ́ gbọ́wọ́ sókè síwájú ẹsẹ̀ rẹ̀ tó ń lẹ́bi àwọn afáàní kò sábúrú nù ẹ̀bẹ̀ tèyí tó dáa jù ó ní èyí tó yẹ pé ọwọ́ la fi ní ọkọ̀ ọkọ̀ kúrò síwájú ọwọ́. mo rò pé yóò yọ náà. bákan náà nínú àdìsí jawazu sọláàtì fi ghairi waqti sọláàtì ta'lim an-nas ó yẹ wá pé kò sí aburú ká kírun ní àsìkò tí e ṣe àsìkò oorun torí àti fi kọyàn gẹ́gẹ́ bí àáfàá ti ń kọ́mọ nílé kéwú so lọ́sàn gangan tí oorun ti yọ ó lè kọ́ àwọn ọmọ jáde láti kọ́ wọn rùn kò sí aburú náà torí pé láti fi kọ́mọ lẹ́kọ̀ọ́ lásán ni kì í ṣe torí pé wọ́n fẹ́ kírun. bákan náà kò kò lòdì sí torí pé àrẹ sàlám ó ó ó ó stop wa láti kírun ọ̀ràn èèyàn méjì lẹ́ẹ̀kan ṣoṣo ní òòjọ́ ẹni ó kírun azor nísìn kó tún wá tún irun kí lẹ́yìn bó ti kí bó rò pé wa torí pé wọ́n gba àdìsí láti ọ̀dọ̀ Suleiman ibn Yasar ó ní ataitu ibn umar alal balati wahum yusallun ó ní mo wá sọ́dọ̀ abdullahi ibn umar mo rí àwọn èèyàn tí wọ́n ń kírun òun wá rí ibn umar tóun dúró tí ó bá wọn kírun àfa àgbàsí ni nínú àwọn sàbíà nabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ abilé rẹ̀ ala tusalli ma'ahum ó ní bá wọn kírun ni èyí ṣe tí wọ́n dúró tí àwọn ń kírun lọ́ba ni kọ́dísàlẹ̀tù èmi ti kírun inni sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí anabi salam sọ pé la tusallu salata fi yawmin marratain ẹ má ṣe kírun ẹyọ kan lóòjọ́ lẹ́ẹ̀mejì ẹni ó kírun azuhur ládùúgbò rẹ̀ síwájú kó tó wá sí mọ́sálásí ń bí láti wá gbọ́ ẹ̀kọ́ ó wá bá wọn lásìkò náà tí wọ́n ń kírun ṣé ó pa dandan kí ó tẹ̀lé wọn kó náà bá wọn kírun àbí kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kó máa wò wọ́n so àwọn àfáà mi ni bó láti wá ṣe àdífì tí wọ́n gbà wípé anabi sàlẹm ó kírun àṣùbàǹjọ kan nígbà tó kírun tán ló wá rí àwọn arákùnrin méjì kan lẹ́yìn wọ́n jókòó àwọn ò kírun lọ́wọ́ ni alayya bihima ẹ bá mú àwọn méjèèjì ń wá ẹ pè wọ́n wá nígbà tí wọ́n dé iwájú anabi sallallahu alayhi wa sallam tar'adu farahisuhuma wọ́n bẹ̀rẹ̀ sí gbọ̀n pé bóyá ìdájọ́ kan ni wọ́n ṣe fáwọn torí pé àwọn ò kírun pẹ̀lú jama anabi bá bi wọ́n léèrè ma mana'akuma an tusalliya ma'ana kí ló ṣe yín tẹ́ ẹ̀ kírun pẹ̀lú wa ni wọ́n bá sọ pé ya Rasulullah qad kunna sallayna fi rihalina a ti kírun ládùúgbò wa síwájú ká tó máa bọ̀ wá bí. lànàbí sàlám fa sọ pé fala taf'ala ẹ má ṣe rú ẹ̀ mọ́. idha sallaytuma fi rihalikuma tí ẹ bá kírun ládùúgbò yín thumma ataytuma al-masjida jama'a ẹ wá wá sí mọ́sálásí táwọn tí wọ́n ti ń kírun jama'a fasalliya ma'ahum ẹ kí pẹ̀lú wọn. فإنها لكما نافلة èyítẹ́ kí ẹlẹ́ẹ̀kejì yọ jẹ fún yín bó la ti fẹ́ ṣe lé anábìlà gbọ́dọ̀ kírun ọ̀ranyàn lẹ́ẹ̀mejì lóòjọ́ mo ti kírun ládùúgbò wa mo dé mọ́ṣáláṣí ńlá tí wọ́n ti ń kírun jàmá wọ́n ní gbọ́dọ̀ jókòó bá ń kírun pẹ̀lú wọn ṣé ò kírun lẹ́ẹ̀mejì àwọn afáàní àà ò kírun ntí anabi sàlọ́ sàlám gbà lérò ń bí ni pé kéèyàn kírun ọ̀ràn yẹn lẹ́ẹ̀mejì pẹ̀lú àníyàn pé irun ọ̀ràn yẹn lòún kí ṣùgbọ́n ẹni tí ó bá wọn kírun ní ẹlẹ́ẹ̀kejì yun yóò kírun pẹ̀lú àníyàn pé òun kí náfìlà ni yóò kírun pẹ̀lú àníyàn pé òun kí náfìlà ni so eléyìí kò sí aburú nù ẹ̀ mo rò pé a gbọ́ yé ọ̀dà irun tó wá kíyun ṣé wọ́n ní ládàá rẹ̀ irun tá a kí tá a fi kọ́yàn lẹ́sìn ṣé wọ́n ní ládàá ro àbí ládàá ẹ̀kọ́ lásán náà ní eléyìí náà àwọn afáàní wọn ò ní ládàá irun torí pé kì í ṣe àsìkò oorun àwọn afáàmì ní ládàá méjèèjì náà ní wọ́n ní ládàá pé wọ́n fi kọ́yàn lẹ́kọ̀ọ́ wọ́n sì tún ní ládàá pé wọ́n kírun wallahu alam hadith tí ó tẹ̀lé lé ó ní hadith abdullah ibn malik ibn buhayna abi radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam kana idha salla farraja bayna yadayhi hatta yabdu bayadu ibtai ipe anabi sallam tí ó bá kírun nígbà tó bá lọ sí sujud ó máa ń ya apá ẹ̀ hatta yabduwa bayata ibtay títí èèyàn ó fi rí funfun abíyá rẹ̀ èyí ni pé nígbà tí ó bá ṣe sujud ó máa ń ya apá rẹ̀ báyìí eléyìí ni àdìsí ninety three àwọn masáyìí tó wà nínú àdìsí alákọ̀ọ́kọ́ ni pé àwọn riwayat wọ́n wá lórí hadisi ní alfazi tó pọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹ̀ imam muslim oníkànnà rasulillah sallallahu alayhi wa sallam idha sajada yujannihu fi sujudihi hatta yura wad'u ibtayhi wípé anabi sàlẹm tí ó bá lọ sí sujud ó máa ń ya apá ẹ̀ títí fi rí abíyá riwaya mi ipe ẹni ọba wà ní ẹ̀yìn anabi sàlám yóò máa wo abíyá rẹ̀ lọ́ọ̀kan níbi tó ti máa ń ya apá omi tí Maimuna ìyàwó anabi sàlám tó gbà wá pé idha sajada law sha'at bahmatun an tamurra bayna yadayhi lamarrat tí anabi sàlám tó bá ń kírun tó bá ṣe sujúd. Eh, er, ewúrẹ́ kékeré ọmọ ẹran kékeré tó bá wù gba àárín ọwọ́ rẹ̀ yẹn mo rò pé a gbọ́yé so eléyìí ó fi hàn pé kí a ya ọwọ́ òní ṣùgbọ́n ẹni ọba wà nù sáwó bóò ni a ó rí i pé irú eléyìí ó ohun táwọn afa ni pé kò tọ́ ká ní àwọn èèyàn lára torí pé a fẹ́ ṣe sunna ìyàwó tá a bá wà nù jẹ́mi torí pé ìní àwọn èèyàn lára ó burú ju sunna ti ala tá à ń gbìyànjú àti àti rí lọ so eléyìí fi hàn pé ẹni tí ń bá ń kírun lónìí nìkan ṣoṣo àbí imam tí ń kírun fún àwọn èèyàn eléyìí tí ó bá yàwó rẹ̀ kò lè ní ẹnì kankan lára ṣùgbọ́n ẹni tó wà nínú sáwú òun yọ yàwọ́ rẹ̀ tí òfin ní ni èèyàn la gẹ́gẹ́ bí ó ṣe lágbára mọ́ torí pé kò tọ́ ká ní àwọn tí à ń kírun lẹ́gbẹ̀ẹ́ wọn ká ní wọn lára. naam so yíyàwó yẹn àwọn afáàní kì í ṣe lórí sujud nìkan kódà nígbà tí a bá fẹ́ lọ sí rúkú so náà à ní pa ọwọ́ mọ́ ikùn kápá bí a wà mọ́ kó fi wá múnu nígbà tí a bá wà ní rúkú a yà ọwọ́ náà nígbà tí a bá lọ sí rúkú náà. àwọn afáàní hikma tó wà níbi ìyàwó yìí ó ní pé tí èèyàn ò fi ní tí ò fi ní jẹ́ pé gbogbo agbára èèyàn pátá orí eh, iwájú orí ni ó fi ṣe sujud tí ó fi jẹ́ pé gbogbo àwọn oríkèé méjèèje ò ní wọ́n ṣe sujud tí èèyàn ò bá yáwọ́ yọ dàbí pé ọwọ́ yẹn ò ní lágbára ńlẹ̀ so orí ni agbára ọ rẹ́sítì sí so eléyìí yóò fi àfihàn pé èèyàn ń ṣe ìrẹ̀lẹ̀ fún ọlọ́run ọba tí ń kírun ní iwájú ẹ̀ torí pé gbogbo oríkèé méjèèje tọ́lọ̀ ní kó fi ṣe sùjúd gbogbo ẹ̀ náà ni ó fi ṣe sùjúd. àwọn àfáà mi ní eléyìí ọkùnrin ló wà fún torí pé àwọn ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ àwọn aṣíwájú àwọn sálàf tí wọ́n sọ pé obìnrin ó láti pa ọwọ́ ẹ̀ mọ́ ikùn nígbà tó bá ń ṣe sujud bákan náà nígbà tí ó bá ṣe rùkú náà ó láti pa ọwọ́ ẹ̀ mọ́ ikùn gẹ́gẹ́ bí a ti gbà wá láti ọ̀dọ̀ Ibn Abbas wọ́n sì gba irú ẹ̀ náà láti ọ̀dọ̀ àwọn tabi'in ṣùgbọ́n ọ̀rọ̀ Ibn Qudama nínú tírà rẹ̀ al ọ̀rọ̀ náà dáa pọ̀ torí pé ó sọ kí ni ìdí tí táwọn àfáà yẹn fi sọ pé obìnrin ò ní yàwọ́ ó ní al-aslu an yathbuta fi haqqi al-mar'a min ahkami as-salati ma thabata lirajul aw lirijal ó ní ohun tá a mọ̀ ó ní pé gbogbo nǹkan tá a bá sọ lórí ọ̀rọ̀ ìròyìn ìrun bó ti wà fọkùnrin náà ló yẹ kó wà fóbìnrin kò sí ìyàtọ̀ torí pé a ó rí i pé gbogbo àwọn hadith tó wà nú ẹ̀ kò sí ètò dá yìí pé obìnrin ò ní í ṣe so gbogbo ń tá a bá sọ pé ànábi sàlá máa ń ṣe nù ún gbogbo ẹ̀ lọ́tọ̀ kóbìnrin ó ṣe ó ní ṣùgbọ́n li'anna al-khitab yashmaluha ghayra anna khaliqatun fi tarki at-tajafi ipe ó yẹ kọ́ ẹ pé ìròyìn tí ọ̀rọ̀ tí ànábi sàlá ń bá bá gbogbo àlùmọ̀ sọ. So, àtọkùnrin àtobìnrin ní ń bá sọ gbogbo tí ó bá pa láṣẹ ọkùnrin àtobìnrin ní ń pa láṣẹ ṣùgbọ́n tí àwọn afáàfin pé obìnrin ò ní ṣe lé ni pé torí pé al-awra torí al-awra torí bóyá irú àwọn aṣọ tí wọ́n ń wọ̀ láyé jọ̀hún àwọn èèwọ̀ aṣọ yẹ pé gbogbo ààyè ni ó wà ní rírán ọ̀pọ̀ aṣọ wọn wọ́n ń ro ni wọ́n lọ mara so tí obìnrin tí ó jẹ́ bíi India for example tó sì jẹ́ mùsùlùmí irú aṣọ wọn tán wọn tí ó kírun tí ó ya abíyá rẹ̀ gbogbo kun rẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí so wọ́n ní obìnrin aláwòrán ni ìdínú tí àwọn àwọn àwọn tàbíìn tó fi rí i pé kò yẹ kí obìnrin ó yapa nígbà tí ó bá ṣe rùkú kò yẹ kó máa yapa nígbà tí ó ṣe sujud kó máa pa ọwọ́ ẹ̀ mọ́ ikùn òun ló dáa jù so eléyìí fi hàn pé ìdí tí wọ́n fi pa wọ́n láṣẹ láti ṣe kì í ṣe pé láti lòdì sí àṣẹ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n láti ṣe láti sọ ìwọ̀ míì ni léètọ́ epo náà sì lágbára ó ní àlàáwòrán wọn mo rò pé yé wa Allahu alim so eléyìí ni àlàyé lórí àdìfì alwakt tọ ọbọ déédéé nù ẹni tó fẹ́ jókòó wá aṣubú <laughs> tọ a ó dúró lórí eléyìí èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run bá kí ó fún wa ládẹ́ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatulah. mọ̀ tún náà eh, bisimilah náà ẹ sọ̀rọ̀ níbi àwọn màlúbíyà ṣàbíyẹ ẹ wá dárúkọ ànábìlà pé ó sọ owó pé àwọn òní ànábìlà ìkejì ni pé ẹ sọ pé àwọn òṣèlú sọ pé súnà tí ẹ bá dé òkè ló gba aládá tí ó bá lè jẹ òkú sí dáadáa jẹ́ ìtumọ̀ súnà a well àkọ́kọ́ náà nípa anabila ó ní àwọn tó ń tẹ̀lé al-imam ahmed ibn hanbal àwọn là ń pè ní hanabila ó lè jẹ́ pé riwaya láti ọ̀dọ̀ imam ahmed ó pín sí méjì riwaya alákọ̀ọ́kọ́ ni pé ìjókòó jalsatul istirah kìí ṣe sunna àjókòó rẹ̀ ni nígbà tí a bá ní ìdí pàtàkì nígbà tó yẹ pé bóyá èèyàn ò gbádùn àbí ó ti dàgbà gẹ́gẹ́ bí àwọn jumhur so ohun tí mo sọ ni pé àwọn jumhurul ulama al-fuqaha àwọn sọ pé jalsatul istirah kì í ṣe sunna so ṣùgbọ́n àwọn afa ashabul hadith àti imam shafi'i àwọn sọ pé jalsatul istirah sunna ni bákan náà riwaya míì náà tó wá láti ọ̀dọ̀ Imam Ahmad léètọ́ pé àwọn tí wọ́n tẹ̀lé àwọn apá míì wọ́n wọ́n wọ́n ṣe ikhtiyaru riwaya alákọ̀ọ́kọ́ àwọn apá míì wọ́n ṣe ikhtiyaru riwaya alákejì gbogbo yẹn kò ń ṣe ń tí a lè máa torí pé likulli maqami maqal gbogbo àyè ló ní ọ̀rọ̀ títí ẹ̀ so tí a bá ń ṣàlàyé o lè má yé wa naam bákan náà sunna ó dìpẹ́ndì lórí ẹni tí ó bá sọ̀rọ̀ sunna àwọn àwọn àfọwò ní usul tí wọ́n bá sọ̀rọ̀ sunna ní táwọn míì níyàtọ̀ sí àwọn àfa onífíkìú àwọn àfa onífíkìú tí wọ́n bá sọ̀rọ̀ sunna ní táwọn gbà lérò ó yàtọ̀ sí ọ̀dọ̀ àwọn àfa hadith so àwọn àfa hadith tí wọ́n bá sọ wípé as èyí ni pé gbogbo nǹkan pátá tí ó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ni so eléyìí kò ní tí í ṣe pẹ̀lú fard kó mustahab àbí nǹkan kan báyìí sunna kódà gan irun kíkí sunna ni àjì lílọ sunna ni zakai yọ sunna ni gbogbo nǹkan tí anabi sallallahu alaihi bá gbé wa sunna ni lọ́dọ̀ wọn torí pé sunna ní èdè tiwọn ó ní ọ̀nà ẹni pé ọ̀nà anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn afa oní fikiu pẹ̀lú afa oní usul sunna tiwọn ọfẹ́ ṣe déédéé àwọn afa oní àwọn afa oní usul wọ́n ṣe tàrífù sunna al-amali àwọn afa oní fikiu wọ́n ṣe tàrífù sunna al-hukmi so àwọn ní asúnà ó ní gbogbo àwọn nǹkan tí a bá ṣe gbogbo nǹkan tí a bá ṣe àbí gbogbo tí anabi sàlọ sàlám bá pàṣẹ pé ká ṣe tó pàṣẹ rẹ̀ tó yẹ pé kò sí pẹ̀lú pẹ̀lú tilas tí yẹ ṣe pé dandan kò sí ń dandan àbí tí a bá bá láti nu nẹ́sì Qur'an tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ tó ṣe pàṣẹ rẹ̀ yẹn kò pa dandan ọlọ́run ní fayidà kọ́dẹ́tùmù sọ́láàt fẹ̀ǹtẹ́sirú fìl ard fẹ̀ǹtẹ́sirú fìl ard wọ̀btẹ́kù min fọ́dùlélà àṣẹni ṣùgbọ́n sọ̀rọ̀ ẹ̀yàn ni kì í sọ̀rọ̀ ẹ̀yàn ẹni ọba wo lè sùn lé ẹ̀ ẹni ọba wọ jáde láti lọ wájẹ lọ gbé bí bá pa èyí tó sùn lé bí bá pa ọ lọ jáde so eléyìí asẹ́nìkún ṣùgbọ́n kì í ṣe ọ̀ranyàn so ìtumọ̀ súnà lọ́dọ̀ tiwọn nù ṣùgbọ́n àwọn àfa onífíkìwù sunna lọ́dọ̀ tiwọn ni pé ohun tí a bá ṣe tó yẹ pé a fún ni ńláda èyí tá a bá ṣe tá a ní fún ni ní ìjìyà ó ní sunna lọ́dọ̀ tiwọn so sunna yẹn ni torí pé tá a bá ka hadith lẹ́yìn ìgbà bá ka à ń ṣe àlàyé àwọn fíkìw tó wà nínú sunna ni so nígbà tá a bá dárúkọ ìdájọ́ kan à ń dárúkọ rẹ̀ ní lédè àwọn afọ òní fíkìw Allahu alam ẹ̀yin náà. Naam afa yìí. Eh. Ee. Eh. àkọ́kọ́ náà kò sí ẹ̀rí wípé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó dàgbà ló ṣe é torí pé hadith tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ eh, Malik ibn Huwayrith ni Malik ibn fẹ́ ó wá bá Nabi sallallahu alaihi wasallam lájẹjọ ni òun pẹ̀lú àwọn ọ̀dọ́mọkùnrin tó oníròyìn bí Anabi sallallahu alaihi wasallam ti ń kírun ọjọ́ ogúnjọ́ péré ló lò pẹ̀lú Anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kò sọ pé nítorí pé Anabi sallallahu ti dàgbà bákan náà kò sí àdìsí kan tó fi hàn pé ànábì ṣe torí pé ó ti dàgbà ni ohun tó tiẹ̀ wá pọ̀ nínú ẹ̀ ni pé gbogbo àwọn àdìsí tí wọ́n gbà wá láti níbi ìròyìn irun ànábì sàlám kò sí ń tọ́jọ jalsatul istiraha ń bẹ̀ rò pé yé wa èyí tí wọ́n gbogbo àwọn àdìsí tó pọ̀ tí wọ́n gbà wá lórí ìròyìn irun anabi sàlá sàlám kò sí jalsatul istiraha ń bẹ̀ bẹ̀tí táwọn afáàn sọ ni pé ìròyìn rẹ̀ ìròyìn àwọn sàábì anabi sàlẹm tí wọ́n sọ̀rọ̀ nípa jalsatul istira kò míìnì pé kò sí kò ní míìnì pé kò sí nígbà ń bá fúnni ní ìròyìn pé àáfàá wa nígbà tán dé wọ́n kọ́kọ́ lọ sí ọ́fíìsì principal náà kó tó di pé wọ́n wọ mọ́ṣáláṣí kó tó kírun fún wa kó tó kéwú fún wa ẹlòmíín gbà tó ní àáfà wa nígbà wọn dé sanwó mọ́ṣáláṣí wa wọ́n kírun fún wa wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ṣé títẹ̀mí ní ìsìn ó fi hàn pé àáfọ̀ lọ sí ọ́fíìsì kò fi hàn èmi ọ̀sán ti ọ́fíìsì principal tá a fa ọ̀lọ́ ni mo sọ̀sọ́ tó jẹ́ kókó torí pé n tó gbé àáfà wa ni láti wá sí mọ́ṣáláṣí láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n sì ṣe n tẹ̀mí ròyìn rẹ̀ nu. No ṣùgbọ́n lómi nígbà tó ń ròyìn títí ẹ̀ ó ròyìn ibi àfa àkọ́kọ́ lọ́nà síwájú kó tó wọ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún ṣe rí nù so ti àfa alákọ̀ọ́kọ́ kò tí tààfà ẹlẹ́ẹ̀kejì nù mo rò wa so bákan náà gbogbo wọn pátá gbogbo àwọn tí wọn ní àṣẹ àtàwọn tí wọn láàlè ṣe wọn ò sọ pé ẹni ọba ṣe nǹkan kan mú irun rẹ̀ bákan náà àwọn tí wọ́n ní wọ́n ṣe wọ́n sọ pé ẹni tí ó bá ṣe nǹkan kan múrun rẹ̀ sóyè wa so kò sí eh, eh, egun fífà nù ẹ̀ ohun tó tó ẹ́ nà. ọ̀lẹ̀ ìkà àdìsí ń bẹ lórí àbọ̀ àwọn àsọ̀rọ̀ lórí ẹ̀ a sì wà lórí sífà as-salat títí 这个叫金毛波，我是买的，嗯，那毕竟。 wẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ẹni ó bá ní fámìlì tó láwọn obìnrin tó gbèrò àti máa kírun fún wọn nulẹ̀ torí láti kọ́ irun kò sábúrú nù ẹ̀ èyí tí ó da jù náà ni kọ́ pé ó ní àwọn irun kan tó yẹ pé yóò máa kí fún wọn nulẹ̀ láti kọrun ṣùgbọ́n kó náà ní àsìkò tó náà mà lọ sí mọ́ṣáláṣí nù ẹ̀ torí pọ́kùnrin lòun ọ̀pọ̀ ọgbà ní ọkùnrin ìta máa ń wà so maybe ìṣá àti magrib oní ó fẹ́ dáa jù tí ó máa kí pẹ̀lú àwọn ìyáàrí rẹ̀ láti fi kọ́ ìrun ní ọ̀dọ̀ rẹ̀ kò sábúrú nù ẹ̀ torí pé arábìnrin kan ó wá àṣẹ láti ọ̀dọ̀ anabisa asalam kó fún ẹni wọn ní ẹni tí ó máa kírun fáwọn nulẹ̀ anabisa asalam fún wọn ní ẹrú ẹrúkùnrin kan tó wà pẹ̀lú wọn tó náà sì máa nípa ẹ̀sìn ó fún wọn láti máa kírun fún wọn so kò sí aburú nù yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé irun asr tí ò ní náfìlà níwájú ẹ̀ ṣé a lè ṣèyẹn náà kò sáburú nù ẹ̀ kò sáburú torí pé irun yẹn kì í ṣe pé bóyá rawatib ni ọkàn wá torí pé mo ti kírun ń bò míì mo sì wá wá láti jẹ pé ẹ máa kírun ni and then ọ̀rọ̀ anẹ́bísà sálàm kò fi hàn eléwo ni èwo ni ọ̀jẹ̀ náfìlà nù ẹ̀ èwo ni ọ̀jẹ̀ náfìlà nù ẹ̀ òun ni pé ìyẹn yọ jẹ́ nàfìlà ìyẹn yẹn kò mí ní pé bọ́yá èyí tó kí lẹ́lẹ́kejì àbálá kọ̀kọ́ so ẹni tí ó kí alásìrì ó lè jẹ́ pé alákọ̀ọ́kọ́ ni wọ́n fi ṣe náfìlà fún kéle ọ̀jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí Mu'adh tí ń kírun pẹ̀lú anabi sàlám tí ó lọ kí jẹ́mì pẹ̀lú fún àwọn èèyàn rẹ̀ ládùúgbò òní ó sì ṣe imam èwo ni ọ̀ràn yẹn nínú títí ẹ̀ èwo ni náfìlà àwọn àfáà kan wípé tiẹ̀ e tó kí pẹ̀lú anabi sàlám ní ọ̀ràn yẹn torí pé ìkírun pẹ̀lú anabi sàlám ló lóore jù so èyí tó kí pẹ̀lú àwọn èèyàn rẹ̀ òun kí náfìlà ni àwọn kí fàríbà so kò sábúrú nù ká kí ní ẹ̀yìn asiri náà ee eh, wallahu alim. wa alaykum salaam. àmọ́ sọ pé kò sí adhkar kankan níbi yẹn ìjókòó lásán ni kò sí nǹkan kan téèyàn ó ṣe ládùúà so àwọn afáàmì tẹ̀ ní èèyàn gbọ́dọ̀ pẹ́ ìjókòó ní khafifa àwọn afáà wọn kàn fi ṣe òṣùwọ̀n torí àti fi easy fún yàn láti mọ̀ ó ní pé ìjókòó tó wà láàrin sùjúùdù méjì bá a ṣe máa ń jó bẹ́ẹ̀ náà ni ó sì jó ṣùgbọ́n ìjókòó jalsatul isra gan-an kò yẹ tó bẹ́ẹ̀ torí pé òun kò sí adkar kankan tí ó ṣe wọn náà fi pè ní julus khafifa ètò fúyẹ́ ìyẹn kan jó láti fi múra àti nàró ni wallahu alam naam. Chef, okay. ẹ̀mí ni náfìlà tá a máa ń yàn lẹ́yìn ìṣá tí wọ́n ń pè ní chef at water ẹni ọba kí títí alfijiri bá fi yọ ó ti ó ti bọ́mọ lọ́wọ́ èyí tí ó láǹfààní láti kí lẹ́yìn òòrùn lẹ́yìn òòrùn bá yọ ó ní rákàtà ní fajr eléyìí ó láǹfààní láti kí lẹ́yìn ìgbà wọn bá kí àsùbá àtàn síwájú kóòrùn tó lọ́ọ́ fún àná síwájú kí òòrùn ó tó yọ ó láǹfààní láti kí ṣùgbọ́n ẹni tó bá pé ó ti sọ di lazim lazimi lazimi tẹ́ ẹ máa ń wí o ó ní pé téèyàn bá sọ téèyàn bá ṣe lọ́rùn ẹ̀yàn fúnra ẹ̀ tí ò fẹ́ kó wọn máa kó wọn máa mísì ẹ̀ òun náà ń pè lazim àwọn èèyàn ń ṣe tahajud ìrun òru ní lazim fúnra wọn tí wọn ò ní fẹ́ káwọn mísì pẹ́ẹ́pẹ́ẹ́ so irú eléyìí tó bá wá tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ oorun ni kò wá rí àyè àti kí títí àṣùbà fi tó ó lè kí lẹ́yìn ìgbà tí oorun bá yọ tí ó kí àwọn anáfìlà tí máa ń yàn lóorun tí ó san padà nígbà tí oorun bá yọ tán kò sáburú nù ẹ̀ so gbogbo yẹn náà orúkọ rẹ̀ kí ni chef wítìrì nìkan ni ò ní kí lẹ́ẹ̀mejì lóòjọ́ mo rò pé ẹgbọ́n mi yẹn so ṣẹ́fì yẹn tó bá ti jẹ́ pé kìyàmù lẹ́yìn ló fi ń ṣe ó lè kí lẹ́yìn ìgbà tí òun bá yọ ṣùgbọ́n wítìrì ni ò ní kí àìkírí mítìrì lẹ́ẹ̀mejì lóòjọ́ lẹ́yìn ìgbà tí alifajiri bá ti yọ ẹni tí ó bá kí wítìrì wítìrì ti bọ́ ọmọ lọ́wọ́ Allahu alam naam uh, naam tó àwọn dùn alhamdulilayi rabbil alamin.